bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah a kí gbogbo àwọn ará alé kú ti ramadan tó ń lọ lọ́wọ́ yìí oníwàásí wa àfáàgbà wa àwọn dọ́kítọ́rù wa shafdin gbadebo raji wọn ò tún máa bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ lórí àkòrí àkọlé tí a pè ní ìlànà alukoran àti sunna ní orílẹ̀-èdè iṣẹ́ rédíò wa yìí jẹ́ kí a farabalẹ̀ kí a máa jàǹfààní wọn lọ bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ìlànà alqur'an àti sunnah ìwà ìwà pàtàkì púpọ̀ lábẹ́ òfin ọlọ́run nǹkan kan ni ló ṣe pé nínú alukur'an àti sunna ọlọ́run ọba ẹlẹ́dàá wa pàkíyèsí wa lọ sídìí wípé àfi ká mójútó ìwà wa láti rí i pé ìwà ọmọlúwàbí òun náà là ń fi ń ṣèwà àwọn àwà pálapàla àwọn àwà ségesège wọ́n má sì jẹ́ ojú ọ̀nà wa ìdí nìyí tí alukur'an fi ń pè wá tí sunna àtànàbì sallallahu alaihi wasallam náà tó fi ń lọ́gùn lọ sídìí pé ọgbọ́dọ̀ mójútó ìwà rẹ̀ nínú alukur'ani alápọ̀nlé àyà kẹrin nínú súratul qalam ọlọ́run bá ń fún wa nírò nípa ẹrú rẹ̀ aṣíwájú wa anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ni wa innaka la'ala khuluqin adhim dájúdájú ìwọ muhammed ìwọ gan-an ló bẹ lórí ìwà tó ga ìwọ gan ló ń bẹ lórí ìwà tó ga. alimami ibn jarir at-tabari rahimahullah wọ́n ń sàlàyé fún wa kí ni ìtumọ̀ àwà tó ga ilé ìtọ́lọ́n fi tì sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n lò náà ní ẹ̀kọ́ tó ga ẹ̀kọ́ yìí ní ẹ̀kọ́ al-Qur'an eléyìí tó ṣe wípé ọlọ́run ọba ti kọ́ ànábì sallallahu alaihi wasallam ìwà tó yìí onáà ní Islam àti àwọn òfin ìlànà àti ìtọ́sọ́nà eléyìí tó wà nínú alukur'an a sì tún gba ìgbà wa rú eléyìí náà wà látọ̀dọ̀ olùmọ̀ńlá olùsàlàyé alukur'an fúnni abdullahi bin abbas radiyallahu anhuma ó ní ọ̀rọ̀ náà wọn bá tó ní wa innaka la'ala khuluqin azim dájúdájú ìwà anabi sallallahu alayhi wa ló ń bẹ lórí ìwà ńlá ìtumọ̀ rẹ̀ ní pé ala dinin azim wa islam ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ lọ ń bẹ lórí ẹ̀sìn ńlá eléyìí ti ṣe al-Islam eléyìí túmọ̀ sí wípé gbogbo ẹni tó bá ń bẹ lórí Islam á sọ ipò náà ń bẹ lórí ìwà ńlá àwa lè jọ ní nǹkan títẹ nìkan ọmọ jù tẹnìkan lọ tòǹtò dájú ni pé ìwà ńlá eléyìí tí Ànábì sallallahu alaihi wa sallam ń bẹ lórí ẹ̀ òun ló lékè ló síwájú gbogbo èyí tí mùsùlùmí yòókù lè ní wa innaka la'ala khuluqin adhim Mujahid ibn Jabr àgbàní àwọn ọmọ kí Abdullahi ibn Abbas radiyallahu anhuma ó sọ fún wa nípa ìwà ńlá yìí ó ní ad òun náà ní ẹ̀sìn eléyìí túmọ̀ sí wípé kò síbà lè sọ wípé ẹnìkan níwà òsì síbàsí lè sọ wípé ẹnìkan jẹ́ ní àpọ́nlé nípa bí ti ṣe ń hùwà láì ìjẹ́pọ̀ lẹ́sìn ẹ̀sìn jáde ń sọ̀rọ̀ rẹ̀ níbi òun náà ní al-Islam ọlọ́ni wa innaka la'ala khuluqin azim wọ́n bi ìyá ńlá wa Aisha radiyallahu anha léèrè nípa àwọn anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìbẹ́yìn náà ti mà pé gbogbo ẹni tá bá fẹ́ dámà tá a fẹ́ mọ èyí òdodo yàtọ̀ sí èyí tọ́jú irọ́ nínú òṣèṣì àti ìhùwàsí rẹ̀ ọ̀dọ̀ ìyàwó rẹ̀ láti lè máa síbẹ̀ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń yọ sáwọn èèyàn níyọ ẹni rẹ níyọ ẹni dáadáa ọ̀pọ̀lọpọ̀ nù wọn ń yí sí èèyàn gidi èèyàn lásánlásán lọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni lójú ara yín nítorí kó lè bá fi máa gbá yìí kó lè bá máa fi gbẹ̀yẹ kó máa fi gbà pọ́nlé ṣùgbọ́n ńgbà tó bá kó àwọn tó kù wọn pẹ́ni tó dá wọn mọ̀ dáadáa ṣe làwọn ọmọ ẹni mú sí wọn níbi ni wọ́n mọ̀ sùn tètè sí wọn pé wọ́n náà níbo ló ti rí wàyí ìwọ tó ti pé wàá rí ọ̀dà ìwà pálapàla ní bẹ lọ́wọ́ rẹ síbẹ̀ tí mọ̀ yín pé kìí ṣe gbogbo èèyàn náà ni ọgbà wípé ká wádìí ìwò òun lọ́dọ̀ ìyàwó kìí ṣe gbogbo èèyàn nítorí pé bíi táṣìírí òtún túnù tó bá jẹ́ ni yọ hàn pẹ́ ni rẹ̀ yàn tó bá sì jẹ́ òpùrọ̀ yọ hàn pópùrọ̀ yàn. wọ́n wá bi Àìṣà léèrè nípa kíni ìwà anábì Muhammad sallallahu alayhi wa sallam Àìṣà dáhùn òní kana al-Qur'an ó ní ìwà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà al-Qur'an ayé فكأن النبي صلى الله عليه وآله وسلم قرآن يتحرك ànábì wa sallallahu alayhi wa sallam ó dàgé bí al-Qur'an tó ṣe pé ni pé kò sí ntọ́lọ̀ ní ká ṣe àfi ká kò sì sí ntọ́lọ̀ pati àfi ká ẹ̀rí pé ànábì lọ́kọ́kọ́ pati gbogbo ìtọ́lọ̀ wọn bá ní ká ṣe ọ̀dọ̀ náà lẹ́ẹ̀tì kọ́ bẹ́ẹ̀ ṣe gbogbo ìtọ́lọ̀ ní pati òun náà lọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀tì mà báwo lẹ́ẹ̀tì ṣe jẹ́ pati قتادة ابن دؤام السدوسي رحمه الله ó ní ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba wa àbí ìtumọ̀ ọ̀rọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha tó ní ìwà anábì sallallahu alayhi wa sallam òun náà ní kana khuluquhu al-Qur'an òun náà là al-Qur'an wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé ìwà rẹ̀ òun náà ní kama huwa fi al-Qur'an gẹ́gẹ́ bí nta al-Qur'an tọ́ka sí bẹ́ẹ̀ ni ìwà anábì sallallahu alayhi wa sallam àrí tí yẹn bá fẹ́ máa àlàyé al-Qur'an lọ́fẹ́ mọ ìtumọ̀ ntọ́lọ́n fi ń bá wa sọ̀rọ̀ kò sí nǹkan kan tó kù níwájú rẹ kó o ṣe àyàfi kó wò wà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe nǹkan kan ní wà nábì bí ìbá ṣe ntọ́lọ́n wọn bá ní ká ṣe kì í ṣe nǹkan kan ní wà rẹ bí ìbá ṣe pọ́ pa ntọ́lọ́n wọn bá ní ká pàṣẹ òun gangan lẹni àwòkọ́ṣe ńlá ẹni tí gbogbo àwọn olóríire tí wọ́n ń wòkọ́ṣe kana khuluquhul Qur'an ìtumọ̀ akọ́kọ́kọ́ nípa ẹ̀sìn nípa ọmọ nípa alukur'an ó sì mọ̀ nípa sunnah nabi sallallahu alayhi wa sallam àbí kí ni ìtumọ̀ míì dáyìn fún olùmọ̀ nípa ẹ̀sìn yéé ṣe pé kákàlọ́ máa ha orin kan sórí àbí ká máa ha ìwé lárúbáwá sórí ìyẹn àwọn aṣọ ọdẹ ni tó mọ̀ nípa ẹ̀sìn yẹn wọ́n ní lásán náà kọ́ yẹn àlọ́ gbọ́dọ̀ mọ̀ nípa qala Allahu qala ẹ máa lọ há wọn kíní kan sórí kọkàn fún orí rẹ gẹdẹ kọ mọ mọ kankan nípa ẹsìn wọn máa bí ọlẹ́rẹ̀ nípa ẹsìn wọn máa dá wákà wákà pé kí ni kí la fẹ́ ṣe léyìn sí. torí ẹ ní alimami shafi'i rahimahullah ló ṣe ń bá wa sọ nínú ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó ní kullul ulumi siwal qur'ani mashghalatun illa al ní gbogbo màtẹ́rì yẹn tó bá ti yàtọ̀ sí alukur'an tó ti yàtọ̀ sí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìbásíkò jẹ́ lásán ọba ọlọ́ọ̀mà nípa ẹ̀sìn ọ̀mọ́rọ́ lọ ọlọ́ọ̀mà nípa ẹ̀sìn anabi muhammed sallallahu alayhi wa o ó nímọ̀ nípa àlànà alukur'an ó nímọ̀ nípa àlànà sunna wọ́n sì eléyìí tó tọ́ka sí pé irú ètò wa tá à ń ṣe àlàyé kí ni òun náà là ń ṣe nítorí pé ìlànà Al-Qur'an àti òun náà ni pé ìlànà kí ni jẹ́ ẹ̀sìn Islam òun là àlàyé fà rẹ̀ níbí báyìí. Al-Imam rahimahullah ó ní ìdí tí wọ́n fi sọ pé tọ́lọ́mọ bá fi sọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìwà ńlá ni òun náà ni wípé lam takun lahu himmatun siwa Allah ìdí ni pé nàbì sọ̀rọ̀ láàyè ní ìkàkà tó kólé kan kò ní àkóléyà kan tó ju ọ̀rọ̀ ọlọ́run ọba lọ bí ó ti ṣe tẹ̀lé tọ́lọ́ tí ó jìnà sí tọ́lọ́run ọba bá ní ká mẹ́sẹ̀ tí ó fi ṣíṣe bẹ́ẹ̀ tí ó fi rí ìyọnu ọlọ́run òun náà ní kókó nítorí nàbì sallallahu alaihi wasallam tó fi síwájú ẹ rí i pé lónìí nínú ìgbésí ayé wa púpọ̀ nínú àwọn èèyàn kì í ṣe tọ́lọ́run ọba làwọn fi síwájú o bóò ni wọ́n ti rówó òun náà ni wọ́n fi síwájú ìdí nìyí tọ́pọ̀lọpọ̀ fi sọ́ra rẹ̀ dọ́mọ ọ̀dọ̀ fọ́pọ̀lọpọ̀ tọ́pọ̀lọpọ̀ rẹ̀ tó fi sọ́ra rẹ̀ dẹrú fún ọ̀pọ̀lọpọ̀ nítorí pé nǹkan lé ayé làwọn fojú sùn àwọn ò fojú sí ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run wọn ò ní àpòlé kan ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ẹ sì ti mọ̀ pé ńgbà téèyàn bá ti jẹ́ pé ti ń bẹ lọ́wọ́ èèyàn lèèyàn bá ń wá ti ń bẹ lọ́wọ́ èèyàn lèèyàn fẹ́ gbà kò sí tàbí ṣùgbọ́n bẹ́yìn bá ti ṣe ń lé tẹ́ ń súnmọ́ sí bẹ́ẹ̀ ló wọ́n máa sá fún yín bẹ́yìn bá ti jẹ́ pé ti ń bẹ lọ́wọ́ èèyàn lè bá ń wá kò sí tàbí ṣùgbọ́n wípé ọmọ èèyàn nítorí wọn máa fi sá fún yín ni pé yóò máa jìnnà sí yín iná ló fà ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá jẹ́ pé àfojúsùn tiẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni àkọlé rẹ̀ tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ni ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba lòún fojú sí fóun fẹ́ gbà irú wọn wọn kì í mọ̀ṣù irú wọn wọn kì í pòfò nítorí pé ojú ọ̀nà tó ń tọ̀ ojú ọ̀nà gidi ni ojú ọ̀nà gidi ni ọ̀dọ̀ wa o pàápàá jùlọ àwọn tá a bá wà nípò kásàlàyé ẹ̀sìn fáwọn yẹn àwọn tá a bá wà nípò kásàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ọ̀ràn èèyàn lọ́jọ́ lórí wa ká gbìyànjú láti rí i pé òdodo iná là ń bá àwọn èèyàn sọ ká sì jẹ́ pé àfojúsùn wa ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ni kò sẹ́nìkan lọ́sọ̀ pé òun ní nǹkan ilé ayé ó ti tó gbogbo wa pátá la láìní níwájú ọlọ́run sábà wàá pẹ́ nìkan nígbàdàn pé ó ti ní nǹkan ilé ayé ó ti tó ìdí nu tó fi ń ródòdó sọ àmọ́ ńgbà tó ti pé ìwọ nǹkan wo ló tì ní nínú nǹkan ilé ayé tó wàá tún ipò òdodo lọ ra gbálé ìdínú tó ń fi ń parọ́ ìdínú tó ń fi ń ta àwọn èèyàn jẹ ìdínú tó ń fi ń ti àwọn èèyàn lọ́nà wàá rí i pé ojú ọ̀nà tó gba yẹn ibẹ̀ gan lòṣì pọ̀ sí ibẹ̀ gan nìyà pọ̀ sí torí èèyàn ní tàpá sí tọ́lọ́ kó tàpá sí tànàbì sallallahu alaihi wa sallam kọ́rọ̀ rẹ̀ ọjà síbi tí ṣe ń fẹ́ kọ́lọ́wọ́n bọ́ dákun kó ṣàánú wa kó sì wá lọ́kàn nínú ẹni tí yóò máa jẹ́ni tó ṣe pákólé kan rẹ̀ àfojúsùn rẹ̀ òun náà ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́ wọ́n ní kí ló dé tó fi wá jẹ́ pé nínú alukur'ani níbí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó pe ìwà anábì sallallahu alaihi wasallam ní ìwà ńlá wọ́n ní nínú àlàyé tó tún bọ́ sí abẹ́ sábàbí tó fi jẹ́ bẹ́ẹ̀ òun náà ní pé àwọn makarimul akhlaq gbogbo àwọn àwa alápọ̀nlé ni ló péjú pésẹ̀ sára anábì sallallahu alaihi wasallam nítorí kò ń gan lára ó ti sọ fún wa nínú hadith eléyìí tí ibn Sa'd tó gbé jáde nínú tírà rẹ̀ bákan náà èyí tí imaamu Bukhari tó náà gbé jáde nínú tírà rẹ̀ al-adabul mufrad àtàwọn èèyàn míì tó sì jẹ́ pé hadith yìí wá lọ́nà tó gúnrégé anábì sọ pé innama bu'ithtu li utammima salih al-akhlaq ńṣe ni ọlọ́run ọba rán mi sí gbogbo àgbáńlá yìí kí n lè bá wa pé àwọn àwà tó sunwọ̀n àwọn àwà tó dára eléyìí ọjọ́ kókó nǹkan kan nínú tánàbí sallallahu alaihi wasallam tọ́lọ̀ ràn wá lé ayé wá sí innama bu'ithtu li utammima salih al-akhlaq wọn ò gbé mi dìde kí n jẹ́ ìránṣẹ́ fún gbogbo àgbáńlá yìí àfi nítorí kí n lè bá wa pé àwọn àwà tó dáa. al-Imamul Mawardi rahmatullahi alayhi àwọn náà ṣe àlàyé fún wa o gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé ìwà ò lè jẹ́ ìwà ńlá àyàfi kó jẹ́ pé nǹkan mẹ́ta ó pé sára àwà eléyìí ni ó mú kí ìwà kó jẹ́ ìwà ńlá alákọ̀ọ́kọ́ òun náà ni adabul Qur'an èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé ó ń lo ẹ̀kọ́ tó wá nínú alukur'an ẹni tí a bá ti rí lára rẹ̀ wípé ń lo àwọn ẹ̀kọ́ tó wá nínú alukur'an á sọ wípé eléyìí ti ní abala kan nínú àwọn nǹkan téèyàn á ní téèyàn á fi jẹ́ni tó wà lórí ìwà ńlá wàá rí pété máa ń kí alukur'an á rí àlàyé lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó lọ́wọ́ bá ń ṣe fún wa nípa akínláàfi tún wá wa ṣe nípa akínláàfi jẹ́ ọmọlúwàbí kí ni àwọn nǹkan tó yẹ kó o ṣe èwo lèyí tó sì jọ́ràn yàn pé ọ kí lọ lọ́wọ́ bá ń fẹ́ kí lọ lọ́wọ́ bá ò fẹ́ ẹ̀kọ́ alukur'an nìyẹn ọlọ́run ọ tóun bá ń ṣe fún wa nípa ìlọ́dà kò sí ẹnìkan tó lè yẹ̀wò pé ọ̀dà àbí ọ̀dà ọ̀dà náà ló kọ rẹ̀ ọ̀mà jẹ́ ọlọ́run ọba tó dá wa tó bá ti ní kinní kan ọ̀dà kò sẹ́nìkan tó lè yẹ̀wò pé à ó sì tún dá náà tá a bá wo lágbọn abomi o àfẹni tó bá fẹ́ tẹ́ láyé tó sì fẹ́ tẹ́ lọ́la kìyàmù torí pé tí ọlọ́run ọba bá ti sọ pé kọ̀dà kọ̀dà náà lórúkọ rẹ̀ ọ̀mà jẹ́ gbogbo làákàyè tó bá wá ní ní gbogbo àwọn èèyàn pátá àtẹni tó gbọ́n àtẹni tó ọ̀gbọ́n nu wọn wọn ò ní tinú láti dájọ́ lórí onítìyín wípé kò dájú pọ́ gbádùn nígbà tó lọ́wọ́n ọba tọ́ mọ̀ tó sọ pé kinní kan ọ̀dà ìwọ tó á mọ̀ ọ̀wá sọ pé kinní yẹn dà torí rẹ̀ ẹni tá a sọ pọ́ wà lórí ìwà ńlá ó gbọ́dọ̀ jẹ́ wípé àwọn ẹ̀kọ́ eléyìí tí Al-Qur'ani mú wá àbá lára rẹ̀ ó pé síbẹ̀ nǹkan kejì nínú ẹ̀ka tí nínú ẹ̀ka nǹkan mẹ́ta tí máa sọ ní dẹni tó jẹ́ ẹni tó wà lórí ìwà ńlá òun náà ni dínú islam ẹ má gbàgbé wàlẹ̀ ìmáàmù Mawardi òun ló ń bá wa sọ̀rọ̀ báyìí o wọ́n ní dínú islam ẹ̀sìn islam òun náà ni pé ẹnikẹ́ni dábàá sọ yìí pé ó wà lórí ìwà ńlá ó gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́sìn islam nítorí pé ẹ̀sìn islam tó rí yẹn ẹ̀sìn tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wa ni òun gangan lẹ̀sìn gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe bá wa sọ̀rọ̀ nínú alukur'an tó ní inna ad-dina 'inda Allahi al-islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun náà ní islam nínú àyà mi ọlọ́run ni wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá mú nǹkan mi tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí islam kọ́lọ́ ọmọ kọ́lọ́ wọn bò ní yóò máa bẹ nínú àwọn ẹni tí ó ṣòfò ọlọ́run dákun ṣàánú wa má ṣe wá lọ́kàn nínú ẹni ó ṣòfò ṣàánú wa ṣe wá lọ́kàn nínú àwọn ẹni ó jèrè ẹ̀sìn Islam òun gangan lọ́nà ẹ̀sìn Islam òun gangan nìmọ́lẹ̀ òun gan látúnisẹ tó ṣe pé tó bá tún ọ ṣe tán kò sí nǹkan tó lè bà ọ́ jẹ́ lópin ìgbà tó o bá sì di Islam náà mú òun gan lẹ̀sìn àwọn ẹni àkọ́kọ́ òun náà lẹ̀sìn àwọn ẹni ìgbẹ̀yìn òun gangan lẹ̀sìn tọ́lọ́run bá fi ránṣẹ́ sílẹ̀ ayé táwọn ànábì ọlọ́run ọba mú wa tó fi wá ń jíṣẹ́ fọlọ̀ látòrí ànábì Nuh alayhi salam gbogbo wa dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ànábì yìí báyìí iṣẹ́ kan náà ni wọ́n wá jẹ́ nípa tó jẹ mọ́ at-tawhid gbogbo wọn pátá iṣẹ́ tá máa ń jẹ́ fáwọn èèyàn wọn òun ni pé ya qawmi i'budu Allah ma lakum enye èèyàn mi ẹ máa sin allah nítorí pé ẹ lọ́ba mi ò tọ́tọ́ láti sìn tó yàtọ̀ sí allahu ibad eléyìí ni tẹ́tàwọn ànábì ọlọ́n tí gbogbo wọn wá jẹ ọlọ́n tí ẹ wá sọ ọ́nà àyà kan ó ní fi kulli ummatin rasula an i'budu allaha wajtanibu at-taghut gbogbo ọjọ́ kọ̀ọ̀kan náà láti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde dúró ìránṣẹ́ yìí sì wá jẹ́ òun náà ni pé ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba lónìkan ẹ jìnnà fún mi máa jọ́sìn fún àwọn òòṣà òòṣà nàbì kan tọ́lọ́run ọba rán sílé ayé àfi kó jẹ́ pé n tó pe àwọn èèyàn lọ sídìí rẹ̀ ni ló fi dórí anabi anabi nuh anabi ibrahim anabi musa anabi isa ló fi dórí anabi muhammad sallallahu alayhi wa sallam bákan àwọn anabi dawud anabi suleiman anabi yaqub anabi zakariya anabi yahya ani gbogbo anabi pátá iṣẹ́ tí wọ́n á pè yẹn lọ sí ìdìrẹ́ náà nìkan ẹjọ́sìn fọlọ́n lónìí kan ẹ gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú ọlọ́run ọba nínú ìjọsìn àwọn anabi yìí wọ́n jíṣẹ́ yìí lájẹ́ pé wọ́n jíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run fi rán wọn lájẹ́ pé wọn ò gbé nǹkan kan pamọ́ sáwọn èèyàn wọn nípa pọ́lọ́run ọba nìkan nìkan ẹjọ́sìn fún torí ẹ̀ ìsìláàmù yìí nìkan òun náà lẹ̀sìn eléyìí tọ́lọ́run ọba fi ránṣẹ́ sí gbogbo àgbáńlá yìí ẹni tó bá ní ó soríire o ẹni tí ò bá ní ibi tó rùn sẹ́kù sí ó tó ní sasọkasọ ọgbẹ́ o wọn náà lè gba islam ṣáájú kó tó di pé kú ó dé nítorí pé àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu muslim rahimahullah tó gbé jáde nínú sàhíhì rẹ̀ ó tọ́ka sí pé lópin ìgbà tẹ́mi bá sì ń bẹ téèyàn ò tí ì máa pọ̀ ká kú lọ́wọ́ téèyàn bá túbá lórí téèyàn ń bẹ téèyàn sì pinnu láti di mùsùlùmí kò sígbà tó ṣe léyìí lópin ìgbà tó tí ì máa pọ̀ka kú lọ́wọ́ tá a sọ pọ́pẹ́ torí pé wàá nu hadith yẹn pé inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir ọlọ́run ọba yóò máa gba tútú bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan nínú yín o lópin ìgbà tí ọba tí máa pọ̀ka kú lọ́wọ́ a sì ti mà nípa àwọn ayé al láyé ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì àlàyé yéké gẹ́gẹ́ bó ti jẹ́ pé gbogbo àwọn ànábì yìí mùsùlùmí ni wọ́n ìsìláàmù òsì ló kọ méjì ju ìsìláàmù lọ ẹ ẹ tiẹ̀ kọ́kọ́ wo àyà tí mo kọ́kọ́ kà ní tọlọ ni inna diina inda Allahi islam dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run òun náà ní islam kìí ṣe pé lórí tànàbì sallallahu alaihi wasallam ló ti bẹ o kìí ṣe pé lórí tànàbì ló ti bẹ dábàá wa pé tẹ́lẹ̀ ọ̀tọ̀ lẹ̀sìn tí Ọlọ́run kà sí láti ìjọ tí Ọlọ́run bá ti mú kọmi èèyàn wá sórí sókè pẹ ẹ̀sìn kan ṣoṣo náà lẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run nítorí pé tí ẹ̀sìn bá pé méjì tó bá pé mẹ́ta níwájú ọlọ́run tọ́lọ́run ọba fọwọ́ sí kò sí tàbí ṣùgbọ́n eléyìí ìbá túmọ̀ sí pé ọlọ́run ọba gba àwọn ìgbàkúgbà ó sì gba ní tí ọ̀dà aláyè ọlọ́run ọba kì í sì gba ní tí ọ̀dà aláyè ọgbọ́n tọ́lọ̀ ń sọnù àyà kan ni wala yarda li ibadihil kufr ọlọ́run ọba kì í sí pé káwọn ẹrú òun kún ṣe kèfèrí sóhun ọlọ́run ọba ò ní yọ́nú sí pé kẹ́nìkan nínú àwọn ẹ̀dọ́ òun kó ṣe kèfèrí sóhun ọlọ́run islam lọ́lọ́run ọba ní ká ṣe kò sí bá ti lè sọ pé òníwà àfi kó jẹ́ pọ̀ wà lórí islam ọlọ́run ọba sọ nípa anabi ibrahim alayhi salam nínú suratul baqara ó ní wọn wa man yarghabu an millati ibrahim illa man safiha nafsa wa laqad istafaynahu fi dunya wa innahu fi al-akhirati lamina as-salihin إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدة ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní kò sí ẹnìkan tí ó tàkìtì papọ̀ sọ pé òun ọ̀fẹ́ ìlànà tànàbí ibrahim aleyhi salam àyà àfẹni tó bá gọ̀sápò ara rẹ̀ ìdí ni pé ibrahim aleyhi salam ẹrú ọlọ́run tọ́lọ́ wọn bá sàlẹ́sà nílé ayé ni tó bá sì di lọ́la gbẹ̀ǹdà al yóò jẹ́ ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ tí ẹ̀yin ọ̀ma ni ẹ rán wọn létí ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam nípa àgbà tí ànábì ibrahim alayhi salam tí ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ sọ fún pé aslam ṣe mùsùlùmí gba ẹ̀sìn islam sọpá sọsẹ̀ sílẹ̀ fọlọ̀ qala aslamtu li rabbil alamin ó ní mo sọpá sọsẹ̀ sílẹ̀ fún allah olúwa gbogbo àgbáńlá yìí báyìí kọ̀ wá dá oore yìí dúró lórí ara rẹ̀ nìkan o kò jẹ́ ọmọ lórí ara òun ó tún pe àwọn ọmọ rẹ̀ náà sí Islam ẹ rí i pé bó ti ṣe yẹ náà nù ìgbà tó lọ́wọ́ bá fi ọmọ nà ọlọ́wọ́ bá rẹ̀ ó tó gbẹ̀sìn Islam kí yẹ kí náà o ṣe òun náà ní kí ìwọ náà kó pe àwọn ọmọ kó o pè wá di Islam ohun tó yẹ kó o ṣe òun pa àwọn alábàágbé kó o pè wá di Islam àwọn mọ̀lẹ́bí pé àwọn náà wá sí ti ẹ̀sìn Islam nítorí pé kóore yìí báyìí kọ́ mọ̀ bá a mọ lórí tiẹ̀ nìkan nítorí kẹlòmínà kó lè bá àtàrà tiẹ̀ kó nà òṣòrí rẹ̀ wọn náà ṣàkíyèsí bàbá tiẹ̀ ṣé lásán ni bàbá rẹ̀ di mùsùlùmí tí ò bá tiẹ̀ jẹ́ bàbá rẹ̀ làkọ́kọ́ ẹni tó di mùsùlùmí lágboolé ni ká sọ pé bàbá bàbá tiẹ̀ ni síbẹ̀ nìkan náà ló pè wọ́n ẹni tó pè wọ́n kò tinú ni ẹni tó pè wọ́n kò tijú kílẹ̀ sọ ni kò sì bẹ̀rù kílẹ̀ sè ìdínú tó fi jẹ́ pé ó lè pè wọ́n sẹ́sìn Islam wá wo ibi tó rí wá já sí fún ọ lónìí wo ibi tọrọ já sí fún ọ lónìí bàbá rẹ gba islam àbí bàbá bàbá rẹ gbẹ̀sìn islam wá wo ibi tí islam dé lọ́dọ̀ tiẹ̀ náà lónìí ìwọ ń ṣe islam bàbá tiẹ̀ ń ṣe islam àwọn ọmọ tiẹ̀ gan ṣe islam pẹ̀lú ògo ọlọ àwọn àtìrandíran àtàrọ ọmọdọ́mọ rẹ àwọn náà tún máa ṣe islam gbogbo eléyà fi hàn ẹ́ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹ̀sìn islam yìí báyìí gẹ́gẹ́ bí anabi ibrahim alayhi salam kò jẹ́ kó orí kọ́ mọ lórí òun òun náà pe àwọn ọmọ rẹ̀ ó pè wọ́n sí di ẹ̀sìn islam ìwọ náà o ní láti pe ẹlòmíì náà sí di ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pe àwọn ẹni ìṣáájú tí wọ́n kọ́ pè nínú ìdílé tí ń ṣẹ̀sìn Islam ìwọ náà gbọ́dọ̀ pe ẹlòmíì sí di ẹ̀sìn Islam ẹlòmíì tó fẹ́ pè sí di ẹ̀sìn Islam kò ní mọ iyì rẹ̀ ó dìgbà tọ́lọ́ wọn bá bá sànù rẹ̀ tó náà bá di mùsùlùmí torí pé ntáàmì táàsì nírú ẹ̀ ayé máa báwo ló ṣe dáa tó ó dìgbà tọ́lọ́ wọn bá fi sànù ẹni téèyàn náà bá ní. Islam tí àwọn sọ wípé béèyàn bá ní òun náà lẹ́ka kejì nínú téèyàn ní téèyàn fi wà lórí ìwà tó dáa ìsìláàmù yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òye o orúkọ lásán lọ̀pọ̀lọpọ̀ fi ń jẹ́ mùsùlùmí o wọ́n yìí sojúṣe eléyìí tọ́jú ọ̀ràn ẹ̀ lórí mùsùlùmí o léèyàn bá sì rí bẹ́ẹ̀ kó sì bá sì lè pè ní mùsùlùmí lábẹ́ òfin ọlọ́run wọn kàn fẹ́ máa forúkọ jẹ́ sọ́jà èyí sì sọ̀kan nínú àwọn bàtálíọ̀n bàtálíọ̀n wo ni mo jọ́ kan nínú wọn kò sí mo sì ń forúkọ pera mi sọ́jà sáwọn pé àwọn sọ́jà gan wọ́n ra àyàn mú ni tò bẹ́ẹ̀ náà lẹ̀sìn ọlọ́run ẹni tó bá sọ pé mùsùlùmí lèmi tí kì í sì sojúṣe eléyìí tí ọlọ́run bá ṣe lọ́rùn yẹn lórí wa nínú islam kò sí bó ṣe lè pera rẹ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí ẹni kí ni jẹ́ islam islam ni al-istislamu lillahi ta'ala bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'ah wal-khulusu min ash-shirki wa ahlihi nǹkan pé ní islam kò náà ní ká sọ pásọ tẹ̀ sílẹ̀ fọlọ́ nípa ṣíṣe láàṣọ nínú ìjọsìn ó nìkan la gbọ́dọ̀ máa sìn á gbọ́dọ̀ sí nǹkan míì pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ bá ti rí mùsùlùmí ẹ̀ ti rẹ́ni tí kì í sìn kankan àfi Allah allahu yẹn tí o bá yọ èdè lárúbáwá nìyẹn òun náà ní gbólóhùn tó jẹ́ tó tọ́ka sí orúkọ ẹni tó ṣẹ̀dá sánmà tó tún ṣẹ̀dá alẹ́ ayé ẹni tó ṣẹ̀dá wa tó ṣẹ̀dá àwọn ẹni tó ṣíwájú wa ẹni tó ní àkóso lórí gbogbo nǹkan ọba tí ó pa wá ọba tó ṣe pọ́wọ́ rẹ̀ lẹ́mí wá wà ọba tó ṣe pété àmà ń bẹ láyé ló mú àmà bẹ láyé nígbà tá a tún sí mọ́ àsọnù mọ́ lọ́wọ́ òun náà lọ́mọ bí tá a tún wà òun lọ́ba tí ó gbẹ̀mí wa òun lọ́ba tó fún ni òun lọ́ba tó ṣe kó lè má fún ni òun lọ́ba tí gbé ní ga òun lọ́ba tí rẹ ní sílẹ̀ kọ́ ọ sọpasọsẹ̀ sílẹ̀ fún ọlọ́run ọba ìkọ́jẹ́ pò nìkan ló ń sìn ìdí tó sì gbọ́dọ̀ fi máa sìn lò nìkan ó ní pò nìkan náà lọ́sẹ̀dá rẹ̀ ẹnìkan ò kún ẹnìkan ò rán lọ́wọ́ nígbà tí ó ṣẹ̀dá rẹ̀ kí wọ́n á ló dé nígbà tó kan pé ká sin náà tó fi wá jẹ́ pé ọmọ pé nǹkan mìíràn yàtọ̀ sọlọ. ẹlẹ́kejì òun náà ni wọlé nqiyadu lahu bit-ta'a kájẹ́ni tí ó ṣe é pé ọgbà fàfọ́lọ́ nípa pé á máa tẹ̀ láti rẹ̀ ntọ́lọ́mbá bákan náà anabi tó fi ránṣẹ́ sí wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìntàn nàbí bá ní kásíkásí ìntàn nàbí bá ní kápátíkápátí eléyìí ní túmọ̀ sí pọ̀ lẹ́sìn islam bákan náà wal khulusu min ash-shirki wa ahli ká mọ́pá mọ́sẹ̀ kúrò lọ́dọ̀ ká mọ́pá mọ́sẹ̀ kúrò lọ́dọ̀ ẹ̀bọ àtàwọn ẹni tí ń ṣẹbọ mọ́pá mọ́sẹ̀ kúrò lọ́dọ̀ ẹ̀bọ àtàwọn ẹni tí ń ṣẹbọ. o lè sọ pé ìwọ ń tiẹ̀ nígbà tó ṣe pé yorùbá lọ́lọ́ ń dà ọ́ ìwọ o lè ṣe kọ́ mọ́sẹ̀ bọ̀ o lè ṣe kọ́ ọmọ bá ọ̀sẹ̀bọ̀sẹ̀bọ̀ nítorí pé yorùbá ni wọ́n ṣé ọlọ́run ọba wa ní ìwọ̀ làlùjáná jẹ́ fún yorùbá ni nígbà tó ṣe pé àlùjáná wà fún gbogbo ẹni tó bá ṣe tọ́lọ́ àlùjáná wà fún gbogbo ẹni tó bá tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa sallam kí lọ́mọ tanra rẹ jẹ sí tọ́mọ wa sọ pé ìwọ tiẹ̀ ìwé mùsùlùmí tiẹ̀ kò pé kò túmọ̀ tẹ̀ bọ̀ mùsùlùmí tiẹ̀ kò pé kò má sọ̀rọ̀ mùsùlùmí tiẹ̀ kò pé kò má ṣẹ́gun irú ìsìláàmù rọ̀wò ló ń ṣe tó rẹ jẹ àlọ́ gbọ́dọ̀ mọ́pá mọ́sẹ̀ kúrò ní gbogbo ẹbọ ìdí nu tó fi jẹ́ pé láwọn àwùjọ mi gan ẹ rí i pé gbogbo ẹbọ gbogbo òòṣà tí wọ́n ń ṣe gan ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bí mùsùlùmí gan ni ó tún já síwájú ǹdí rẹ̀ kí ló dé tó fi wá sọ̀rọ̀ rẹ di kèfèrí láì jẹ́ pé nǹkan kan sí ọpọlọ rẹ kí ló dé tó fi síra rẹ ń kèfèrí nígbà tí èsì pínyàn fẹ́ sórí bú rọrùn ọlọ́run bá kó sàrà lọ́mọ àlùjẹ́nà ẹnikẹ́ni tó bá fẹ́ wà àlùjẹ́nà ó lè jẹ́ islam gàgàgàgà ni wọ́n fi sọ pé òní wa ìwà tó máa ń sọ̀rọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ wà lábẹ́ àbúradà islam iná ni wọ́n fi sọ pé ó níwà nǹkan lẹ́kẹta nínú ẹ̀ka àwà tí wọ́n fi sọ pé èèyàn níwà òun náà ni at-tab'ul karim kéèyàn jẹ́ pé ó ní àdámà àdámà alápọ̀nlé àdámà alápọ̀nlé àwọn àwa alápọ̀nlé alápọ̀nlé kọjọ́ pé bá ti dá mọ̀ ìwọ ní nísìnyí ọ̀làwọ́ ìwọ ní nísìnyí báyìí pàdé àwọn èèyàn ìwọ ní báyìí o èyí sun nílara ìwọ ní èyí sẹni tó yẹ pé máa fẹ́ kọ́ bàjẹ́ fọmọlà kejì tó ń gbà tí àdámọ́ dáadáa yìí tó bá ti wà pẹ̀lú rẹ tó bá kún ẹ̀kọ́ Al-Qur'an tó tún kún ìsìláàmù lọ́dọ̀ rẹ gẹ́gẹ́ bí al-Imam mawardi wọ́n ti ṣe ń ṣàlàyé fún wa níbi ó dájú pé wọ́n ni wọ́n máa pè ní ẹni tó ní ìwà tó ga ọlọ́run kó sẹ́mi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tí ìwà dáadáa wọn ga kó lé mi pẹ̀lú rẹ̀ jìnnà sáwọn ìwà tí kò dára kó sèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú àwọn ẹni tí ó jèrè tó bá di lọ́la al-qiyama alaykum wa rahmatulahi wa barakatuh.